له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا تباسط كفيه إلا تباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو بخالقه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpínlẹ̀ tí ó máa dé sí ti gbọ̀nyìn níkànnì yìí 107.9 FM ìdédé aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà ìṣàmùsùndé ní ṣètò bàbá ẹlẹ́jà ṣe oníkàwọ́ rẹ̀ lọ́dà rẹ̀ lọ́mọ bá bàbá wa ṣètò ṣọ́táyọ̀ tàmọ̀tí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkí àgbàmáke àwọn àfáwà àgbà tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq ọlọ́rẹ́ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque lẹ́gbẹ́ adáàkúta a máa bá wa ká lọ. bismillah alhamdulillah summa salatu wa salamu ala rasulillah أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يا قصي دافع لعبة الحمد لله أنت عليكم على رفوان أبو محمد صلى الله عليه وسلم Tọ́kànlá عن دعوان قبا kó عليكم يا نور àlékún والصحابة آمين أحكي مبين sàhábà. في Ọ̀dẹ̀ Ìgbọ́lọ́wọ̀n ọba kó jọ kó gba Ramadan ní náà ní ìbádà fún ìkọ̀kan wa. Ẹni náà ni àwẹ́wá di ìtàlá ìgbọ́lọ́wọ̀n kó jọ kó jẹ́ kí agbọ́lẹ̀ lọ́wọ́. Ṣé àgbàgbọ́lá ti máa ṣe àwọn afẹ́rù wa títí láwà Al-Qur'an jíjí lóru bíbẹ ọlọ́run kọ̀lọ̀n kó jọ kó jọ lẹ́sùn fún wa. Ìtura ti kọ́ kí á tún ti bẹ̀rẹ̀ ṣe wa kan náà ni àwọn tó ṣokùnfà bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tó ṣe já sí pé ó máa ń gbinni púpọ̀ nípa àwọn èèyàn òṣì ẹ̀sìn bó ṣe tó àti bó ṣe yẹ ẹ̀ṣẹ̀ sí náà ló dẹ̀ já ló túbọ̀ ṣokùnfà báyé ṣe dà bó ṣe dà lónìí àwọn náà mọ̀ páyé rí bó ṣe rí kò rọgbọ gbogbo ẹ̀ náà bára wọn dọ́gba ìwà bàjẹ́ pọ̀ ọ̀bùrú pọ̀ gan-an ṣùgbọ́n àwọn bàbá wọn lẹ Yorùbá wọn náà mú pẹ̀rù ẹwọ́ olókèlè ń wo ẹ̀wọ̀ sàlẹ̀ ní láti ní ká mú láti sàlẹ̀ báyìí káwọ kí ni àwọn kọ̀ǹfàn tí ó jẹ́ káwọn èèyàn gúnrí kúrò níbi al-aqidatu sahiha àwọn àrípé àkọ́kọ́ náà gẹ́gẹ́ bá olùmẹ̀sí ṣe sọ wọn náà ni àìmọ̀kan eh, al-jahlu bil-aqidati as-sahiha ilé náà ìmọ̀kùnrin náà ló pe àwọn àfẹ́ẹ̀sì náà débi kí ẹnìkan níṣòro kó dúdú wọn kọ́ máa ń kọ líìsì fún kọ́ máa bèèrè owó kọ́ máa ní wọ́n fẹ́ rẹ rán àwọn fẹ́ ṣáájú báyìí raṣọ funfun àìbákẹ́rẹ́ àyè náà ni ibi tíṣòro yẹn wà ó kàn án á lè dúró tàn án dé gbogbo ṣíṣe ẹlẹ́ẹ̀kejì ta mẹ́nu bàlá náà òun náà ni ọ̀rọ̀ nípa alẹ́sìrọ́kù wal-bid'u wa kathratul muhdathati fid-din ṣorí torí bá ti gba ó máa Ẹ̀rẹ̀ rí pé nǹkan kan wà nínú ara tánà bí dídí sọ fún wa, sallallahu alaihi wa sallam. Ní wa inna fún ìjọsẹ̀ lè mọ́dà wá anábìnrin bá sẹ́ran kan bẹ nínú ara o bá sẹ́ran náà bá ti lálàáfíà o. fàfàlàhà ti fàlàhà lè jàzá kíkú lòmú. ó ní gbogbo ara tó kù náà ti gbádùn. ọ̀yẹ́fà fàṣàdá ti fàṣàdá lè jàzá kíkú lòmú. anábìnrin ti bá sí ẹran kan ṣòye kiri ti ní pọ́jẹ́mù àtúkù náà gbádùn mọ́. aláwọ̀ hí alqalbu. anábìnrin wọn náà lọ kàn ọkàn láti ń sọ nípa rẹ̀ nípa ọ̀rọ̀ àkídà yìí akọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́ àwọn ìmáàmù àwọn oríṣiríṣi àwọn èèyàn lónìí ti bàjẹ́ ẹ̀mí òdá àìbádùn ọkàn tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń lò tọ́kàn tí wọ́n náà bàjẹ́ tí wọ́n wẹ́ bó ṣe fẹ́ da àwọn tí ọkàn wọn bàjẹ́ ni wọ́n tún lọ ń bá ìfúnṣẹ́dá sí níṣòro báyìí kọ̀lọ̀kọ́ nítàwọn èèyàn ti dálẹ̀ sí nẹ́ẹ̀sì lónìí ẹni kó burú fáwọn èèyàn lónìí kọ́ lọ má gbé burú fún ìkọ̀kọ̀ wa débi tí fáwọn èèyàn bá gbé tí wọ́n bá dárúkọ pé ànágbé sọ pé àbọ́lọ́wọ́n bá sọ pé iná bẹ̀rẹ̀ sí bí àwọn èèyàn sílẹ̀ tí lè yìí máa bínú sọ̀rọ̀ ọlọ́run àbọ́rọ̀ òjíṣẹ́ ó ti sọ ní ní àjí kèfèrí lábẹ́ òfin ẹ̀sùn wa ìdádálẹ̀ gbilẹ̀ láwùjọ àdádálẹ̀ ń tà ń kò bẹ̀ àsọfún alánà alọ́wọ̀n ni kíyàn gbé ìtọ̀kan kalẹ̀ sínú ẹ̀sìn ní ohun tó ànágbé òṣe tí ò sí lára ẹ̀sìn wa sallallahu alaihi alẹ́sílẹ̀ náà kàn ṣe bí ìgbìmọ̀ bàbá lílé kíníkà lílé yìí tó bá lè dá náà ní kí gbogbo bá lè fi pàmọ́ yóò wá náà àti ká mú wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́yìn bá ti ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ rú ilé yìí ṣe èyàn kó pàǹtí jàǹkárò ọ̀wọ́ ní ẹ̀sùn ọlọ́run bá ní ẹ tẹ̀lé ojú ọ̀nà ojú ọ̀nà tó gbádùn ẹ má lo àwọn ojú ọ̀nà oríṣiríṣi àgbélẹ̀ ọ̀rọ̀ ìtàwọn èèyàn fọpọlọ bí kalẹ̀ ẹ̀sìn kì í ṣe tí èèyàn máa ń fi ọpọlọ kan rò ẹ̀sìn ó dúró lórí ẹ̀rí Ìgbà jẹ́ ànákùnlé bàbáàlá àkùnlé. Tọ́bá ti rí ẹ̀rí dáadé ká ṣe ṣe irú ìyẹn kò sáàyè fún nínú ìta kò fi máa ń bí kílẹ̀ rí kẹ́kọ̀ọ́ rẹ̀ ọmọkálọ̀ oníṣòro aláwòkó kí ni ọ̀nà àbáyọ síṣòro ẹ̀ àtàkan wá ní ẹjá jùkú ká sọ̀rọ̀ àǹjẹ́ kánàkásì kákánà àti iná fún a bèèrè fáwọn tó níṣòro ń gbáyé ànábì sallallahu Abubakar Umar Usman jọ́sán wà nínà kásìyàn tó wá ń kánà ṣùgbọ́n náà bí ń kọ́ wọn ní tí wọ́n máa ṣe ní ṣàdúrà báyìí òun ọ̀nà àbáyọ sí ṣòro ẹ̀ ṣàdúrà báyìí ọ̀nà náà bá ti pọ̀rọ̀ ńlọ àpá kan tó bá ti ń sọ ìta àbíká jù kọ́ ẹ̀dọ́ àbíká bá ń bẹ ọlọ́run ẹ̀sìn kò fura àbíká pẹ́ẹ́rán àbíká ṣáájú kí ní máa ná ilé bákanáà alẹ́kọ̀ọ́lẹ́ ogun tí a ní wáyé ah ṣe iná tuntun ní agbára alẹ́kọ̀ọ́lẹ́ ogun tí a ní wáyé lára tó tún fàtàwọn èèyàn fi gúnrí kúrò níbi al'afídà tó fàṣẹ́ha iná ni àṣejù àṣejù bí ẹnuwáyé tí wá tí ẹnẹ́ni rárá ومنه الغلو في الأولياء والصالحين nínú àwọn àlùbùlówò tá à ń sọ yìí náà ni ìṣàṣejù nípa àwọn bóyá àwọn ẹni eré tí wọ́n ti lọ bóyá àwọn bàbá wa tí wọ́n wà láyé bóyá àwọn àfáà wa tí wọ́n wà láyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ànábì sallallahu alaihi wasallam ní halakal mutanatti'un halakal mutanatti'un halakal mutanatti'un. Ìṣọ́ra bá ní à ọ̀pọ̀nù máa ti dúbà wọn o òfó máa dúbà wọn nìyí o wọ́n náà mẹ́ni ta ni ìṣọ́ra bá ní àwọn ní àwọn aláṣejù àwọn aláṣẹ jù àwọn aláṣẹ gbòrò àwọn tí ẹ pé ohun tí ò yẹ kí wọ́n gbé gẹ̀gẹ̀ òní wọ́n gbé gẹ̀gẹ̀ kọjá lẹ́bù rẹ̀ ẹ̀wọ́ látọ̀rẹ́ nísìn ọláhí àwọn nǹkan ṣẹlẹ̀ tí ẹ pa burú sáwọn èèyàn kàkà burú anábẹ́wà láyé tó bá sókú pẹ̀lú àwọn sàhábà sallallahu alaihi wa sallam káàlẹ̀ tó ọjà lẹ́bù tọ́lọ́wọ́n bá gbé sí sallallahu alaihi wasallam kọ́dà bí ìdún wọn àwọn sàhábà ní pé máa yìnmí láyìn gbòrò látàtàrò ní ẹ máa yìnmí láyìn gbòrò gọ́ọ̀fà nǹkan ṣe yìn ànábì tí wọ́n láyìn àyìn gbòrò tí wọ́n fi ń kìlọ̀ ọlọ́run tí wọ́n fi ń kìlọ̀ ọmọlọ́run tí wọ́n fi ń kìlọ̀ gbogbo nǹkan pé kíra ànábì pẹ̀lú rẹ̀ fún àwọn sàhábà ò bá ní mí òjíṣẹ́ táwọn ọmọ tí ó bá mú láìkí ìkàmì tó máa pán àfá àwọn ilé tọ́bá kọ́ṣẹ́ ìpàlẹ́ tó ń dúdé àyáyá dẹ̀ máa jẹ́ ọ̀rọ̀ àdẹ̀ máa bà ń kó ń tán pẹ́ ní tí ò dẹ̀rí jẹ́ tiẹ̀ bó bá ṣe ń gbẹ́ ní orúkọ tí wọ́n ń pè ẹlòmíayé wa sí ọ̀run àwọn ọ̀rẹ́ o à ẹlòmíayé àwọn bàbá yìí tí a bá ti rí wọn ayé rẹ̀ ti dáa

ẹmọ ẹta ibi kọ́rùn ẹmọ ẹta ẹlọlẹ̀ mọ́nú ṣọ́ọ̀pù fúlẹ̀ ń bílẹ̀ yẹn ṣe kí ni tẹ́ fi ń ṣe ìbẹ̀rẹ̀ àti rẹ̀ rèrè lè ìṣòro yẹn náà àwọn èèyàn gbájú ẹ̀sìn àwọn èèyàn rí ní àǹfààní ọ̀hún ní access sí ọ̀ríjínà àgbáyé ẹ̀sìn ọ̀ríjínà lẹ́yìn access ọlọ́run bá ń sọ nínú Al-Qur'an wípé àwọn ẹni tànà nígbà táwọn níbi ọlọ́run ṣe wà sí fún wọn àwọn náà wá ń pẹ̀rẹ̀ àwọn ọjọ́ pẹ̀lú àdáwọn La tadharunna alihatakum ọwọ́ ń sọ fúnra pé àwọn ọlọ́run yìí tẹ̀ ń sìn ọlọ́run kéèkìtì tẹ̀ ń sìn àwọn ṣéèkù yìí tẹ̀ ń gbá tẹ̀ tẹ́lẹ̀ ẹ má dáwọn nù ọ̀lá àwọn àfáà mi náà máa fọ́ gbà lónìí pé tọ́lá ń jáfa àdásílé ní ilé wa lẹ́ọ̀ ìtìjúlẹ̀ wà ògún wà lẹ́ẹ̀ tó ń jẹ́ tààrà nígbà fún sáàrà gbogbo ògùnlérè látàlárùn-ún náà lè máa jẹ́ Afá ti wá ń jẹ́wọ́ tí wá ń lérí ọ̀ jẹ́wọ́ ìjá àfá fún ìjá àfá ti fẹ́ jẹ́wọ́. Àwọn tí àwọn ẹlẹ́gbọ́n ń gbójú lé ìwọ́n náà tún gbójú lé. Látàdàrúnà àlìhàtàkùn, wà látàdàrúnà wà táhùn wà láàṣùwà áhùn wà láyàgbó fáwáyà àwà nàṣìrọ̀. Àyà bẹ̀rẹ̀ sí sọ wípé ẹ má fàwọn òrìṣà yín tẹ̀ ń sin ilẹ̀ o, tẹ bá tiẹ̀ ń ṣe ìsìlámù tẹ bá ń kírun àwọn kèbèrè tàná nìyẹn o tẹba sáà ní gbogbo àti ìjọba dalóhùn ẹ má kọrin tẹ́ tí ń ṣe tẹ́lẹ̀ tí ó ń sọ́bọ̀ fúnra wọn níwọ̀nyí ìfúrùmù kàrẹ́ òfurufú ìtumọ̀ rẹ̀ ní kọ́lá ọba tó yẹ̀ sí kò fẹ́ ká sí nǹkan mí pẹ̀lú òun ó tó sì nǹkan bàbá náà ń sáré ṣe ìpàlọ̀gbàájò kíní kẹta máa ṣe lágbé olé wọn lọ́dọọdún òun náà dákọ̀ ọ̀nà ọ̀sìn ọjọ́ ń ṣe ni tí a bá ti fẹ́lẹ̀ ìkẹ́sìn kò ní ẹnu kò láàyẹ̀ ẹjá tí ó bá lè mẹ́ tẹ̀síwájú lọ́la káàkiri sáré dáhùn kan nínú àdúgbò wa tó wà lẹ̀ kọ́nà àwọn ìyá ṣe béèrè yìí pé ìdí nínú àwọn àwọn ẹ̀dẹ̀gbọ́ nínú àwọn àti yìí pé ọ̀ràn ọ̀yàn ní kóbìnrin bu ẹsẹ̀ tó bá fẹ́ kírun ìṣòro inẹ́sẹ̀ ńlẹ̀ àbí àhesọ̀ ọ̀lásán ni àdáwọn lórí fún àrí pẹ́ta ó bẹ́ta àdáwọn náà tó dáa fífẹ́ báyìí ọ̀nà yàn ní fún ẹni láti gbogbo ara rẹ̀ tó bá fẹ́ kírun tó bá wà ní kọ̀rọ̀ aṣojúlẹ̀ ṣùgbọ́n gbogbo ẹsẹ̀ rẹ̀ kódà kó kírun ní ọ̀rọ̀ yàrá ọkọ rẹ̀ àti gbogbo ẹsẹ̀ rẹ̀ náà ọ̀rọ̀ tí mo sọ yìí gbogbo àwọn àyímọ̀ mẹ́rin ni wọ́n sọ àtàwọn afọ ẹ̀sìn mi tó fi kàn mọ́mọ́ Málìkì àwọn náà sọ nínú àkọọ́lẹ̀ ọ̀rọ̀ wọn dandan ni ẹsẹ̀ dúgbò tó bìnrin tó bá ń kírun obìnrin tó kírun tí ò gbé ẹsẹ̀ gbígbà tó kọ́ ṣe exercise lásán ni ẹ̀yìn yára ẹgbẹ̀rẹ̀ láti ìlú lọ́wọ́ ní sílé yẹn fún ìlànà ọjọ́ kòbí jẹ́ àti wọ́n máa ń tàn yín jẹ àwádọ̀ ń kọ́ fún ìdíra afẹ́kẹ́ ìṣòro ìdíkà náà lè ṣòro ìrìlẹ̀ tààrà yín ọlọ́jà ṣòro ìrìlẹ̀ àpapọ̀ Assalamu alaikum وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a bá ní ìbéèrè èyí tí a fẹ́ ṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustadwa wọn náà ni 080 35 75 1966